وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا عباد الله أصيب ونفسي بتقوى الله عز وجل فاتقوه يرحمكم الله وعلموا أن الجنة لا يدخلها إلا من صبر على ترك المعصية وصبر على الطاعة ولا تنسوا أننا كنا بذكر الذين يظلمهم الله في ظله يوم لا ظل إلا ظله ولقد ذكرت ثلاثة منهم ومن هؤلاء عباد الله كما ذكرهم رسول الله صلى الله عليه وسلم في الحديث وذكر منهم رجلان تحبا بالله قد جمعا على ذلك وتفرق عليه لقد دلنا رسول الله صلى الله عليه وسلم أسبابا يحب بعضنا بعض بعضا يحب بعضنا بعضا بها حيث يقول لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تهابوا أفلا أدلكم على شيء إذا بعثتموه تحاببتم قالوا بلى عفوا السلام بينكم عباد الله ومن فوائد محبة لله أسلوب حلاوة الإيمان لقوله صلى الله عليه وسلم ثلاث من قلنا فيه وجد حلاوة الإيمان وذكر منها رسول الله صلى الله عليه وسلم وأن يحب الموت لا يحبه إلا لله الخامس رجل دعت ومراد ذات منصب والجمال فقال إني أخاف الله أجابكم الله عليكم يا الله قول الذي تعالى وما قال هو محمد صلى الله عليه وسلم أيها رسول الله أيها تقوى أعلم káfí túbá níbi àwọn ẹ̀ṣẹ̀ wa ó sàdéhùn tàbá túbá níbi àwọn ẹ̀ṣẹ̀ wa òun forí ní wa kí èso kẹwàá jẹ̀mọ́ mi ń tóbi ẹjẹ́ àwọn ọ̀pẹ́ àlìjẹ́nà tí èmi àti ẹ táǹgbòǹgbẹ́ àti wọ́ kọ́mọ̀ ọba kó sí ọ̀rọ̀ fún wa kọ́mọ̀ bí ọlọ́mọ ẹ̀ná àlìjẹ́nà yìí èyí lè rí wọ́ lásán o àbí kí yẹn ní sùúrù èyí ó ní sùúrù lórí fífi ẹ̀ṣẹ̀ kalẹ̀ àwọn nǹkan tọ́lọ́ ńlá gbọ́rọ̀ ṣe á ní sùúrù lórí ẹ̀ á jìnà sí àlejò wọn á sì ní sùúrù lórí tẹ̀lá ṣe tọ́lọ́ ọba subhanahu wa ta'ala àwọn nǹkan tó ní á ṣe ní sùúrù a rí ní rárá tara rẹ̀ ẹ̀dí ní sùúrù ká ṣe wọ́n jọ̀rọ̀ mùsùlùmí sábà gbàgbé láti bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn òun láti sàlàyé àwọn méje sánàbí sallallahu alaihi wa sallam tó dákọ́ tó bá fi jáde kìyàmà lọ́jọ́ tó le lọ́jọ́ tó lágbára lọ́jọ́ tó mi ìyún wá kó òkè tí ó sá sí òní rí àgbègbè ọlọ́run ọba àlejò àwọn kan bẹ ọlọ́run wa ti wọn lọ́sọ̀ọ́ pẹ̀lú gbòógì rẹ̀ àti dákọ̀ mẹ́ta nù wọn alákọ̀ọ́kọ́ ẹni bá já síwájú láàrin àwọn èèyàn ní ìpínlẹ̀ láàrin wọn ẹlẹ́ẹ̀kejì ọ̀dọ́ tẹ́kẹ̀kọ́ ọ̀dọ́ rẹ̀ obìnrin náà ọba rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun lẹ tó jẹ́ pé gbogbo ọgbà ẹni rẹ̀ tó máa ń bẹ́ẹ̀ lẹ̀ wọn ni. èyí tó jẹ́ lẹ́ẹ̀kẹrin olùdásẹ́mi sọ̀rọ̀ lọ́wọ́ àríwá bí ọ̀dùn láàrin tàhábà ìlà tẹ́mà àlàjáde àwọn tó ń bí àti bẹ́ẹ̀ lọ wọ́n wá ní ti ara wọn àwọn awádìí rẹ̀ lọ aláàdì lọ pé bóyá àfáàyè ẹni wá lẹ́ẹ̀kì àfáàyè báyìí awádìí tó tọ́ náà wà ní kèé ṣe pé torí pé ń gbà kankan lọ́wọ́ rẹ̀ kèé ṣe tó kó láǹfààní kan láyé tó fẹ́ dára rẹ̀ wọ́n níbi ara wọn ètò ìtọ́ náà bá eré rẹ̀ náà ni wọ́n dúró lé lérí nígbà tí wọ́n tún túká lérí ìfẹ́ ìtọ́ náà bá náà Ànábì sallallahu alaihi wa sallam ó láwọn eléyìí tó bá ti jọ àlùkìyàmà ọlọ́ọ̀bù tí wọ́n sí abẹ́ ìbòjì rẹ̀ ó wà bí hadithu mi Ànábì sallallahu alaihi wa sallam ó lọ́nà ọmọ wa pariwo lọ́jọ́ àlùkìyàmà pé ayna al-mutahibbuna bi jalali àwọn tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn nítorí tèmi ọlọ́run wa àwọn dà lónìí pariwo bẹ́ẹ̀ mo fẹ́ tí wọ́n lóore ní ó ó ní mo fẹ́ tí wọ́n mo fẹ́ tí wọ́n sábẹ́ òjì mi lónìí mi lọ́jọ́ tí yòó ní kíkó fi àgbòkè nínú ọba ìjà ìjàmá mùsùlùmí báwa a bá fẹ́ kí á wà nú àwọn tí ọlọ́run fún bòdì ẹ̀dá fún bàbá nífẹ̀ẹ́ yìnyín ẹ̀jẹ̀ àwọn òkè lórí mo fi nífẹ̀ẹ́ rẹ̀ sípò ìkó jọ wọn ló wá ní àyè wọn ọ̀dà tó sípò jẹ́ ọ̀rẹ́ àbá mi ní èyí Ah, mo nífẹ̀ẹ́ ló ti fẹ́ nìyí mo nífẹ̀ẹ́ rẹ̀ ó nífẹ̀ẹ́ rẹ̀ mo nífẹ̀ẹ́ rẹ̀ tó gbé ṣe súnà mo nífẹ̀ẹ́ rẹ̀ tó gbé kókó ìlà bíbí à àwọn nǹkan tá a máa ń torí tá a máa ń torí ẹgbẹ́ ráyàn tí o fi ṣe kò lára pọ̀ yìí o èyí nífẹ̀ẹ́ yàn tí gbé ní ibi ìbàjẹ́ ní máa ṣe. àlébà Muhammad sallallahu alaihi wa sallam látara ká níbi ara wa àlébà wa tọ́ka àwọn nǹkan tá a lè níbi ara wa àlébà sallallahu alaihi wa sallam انتم الحديث مثل ايه لا يجلنا وكتاب الايمان ولا تؤمنون حتى تحابوا ايه ولا الايمان ابي كان يعني اولا ادلكم على شيء اذا فعلتموه تحببتم àlejò wa rí bẹ́ẹ̀ tí mo lè tọ́ka ní táwọn kankan ara yìí àwọn tàbí ni wà lẹ́bi afẹ́ kan náà àlejò afṣù sàlámà báyìí gbogbo gbàtẹ́ bá ti pàdé ara yín ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ẹ̀ sálámà fẹ́ra yín sálámà lànà ti fẹ́ràn ara wa ẹ̀ta sálámà ti inú ah, yóò dún bí ẹ̀yìn yóò kó ìlànà ilé sálámà ti ni àwọn àmì ẹ̀kọ́ sálámà ti tọ̀ sálámà ti yẹ́ ní àpọ̀yẹ́ ní kó ìlànà ni tábà fẹ́ níbi ara wa nínú àwọn nǹkan tá a lè máa ṣe láàrin ara wa tá a jẹ́ mùsùlùmí ẹ̀jẹ̀ sálámà fẹ́ra wa kódà Nabi sallallahu alaihi wasallam ó kọ́ wa lẹ́kọ̀ọ́ sálámà débi pé káàbà máa kẹ́ni aburú síra wa alẹ́bí ní àtẹnitọ́ ọmọ àtẹnitọ́ ọmọ ìwọ̀sálámà sí àyàfi tó bá mọ̀ pé lágbájá ń kọ́ gbèsè yìí olórí sínú sálámà ẹ̀ lọ́wọ́ bá mọ̀ pé lágbájá ń kọ́ gbèsè ni olórí sínú sálámà sí ó yẹ kí mùsùlùmí ẹ̀yìn ká máa sálámà síra wa kálíbà tó yẹ lúwọ́ àlìjẹ́nà lára àwọn àǹfààní tí ń bẹ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn látara ìníbi ẹ̀yàn tó ikọ̀ náà ọba Ànábì sallallahu alaihi wa sallam ó láwọn kàmẹ́ta kan bẹ mọ̀kúnnà sí yọ̀nà bá ní ọlọ́run sáànú èèyàn lórí mẹ́tẹ̀ẹ̀ta ìlú ẹni bẹ́ẹ̀ wájà jẹ́ ìkọ́lùbì àlàwátà ìmọ̀ ìlú ẹni ó sì máa rí àlàwátà ìmọ̀ agbòǹgbàgbọ́ yóò máa rí Ànábì dákọ̀ rẹ̀ Ànábì dákọ̀ ó dákọ̀ bẹ́ẹ̀ sí ẹlẹ́kẹ̀ẹ́ta ó ní ayọ̀ ìbàlùmọ̀ أن تحب al لا تحب إلا الله billah nínú tó lè rí rí agbègbè àgbọ́ láyé òní kan nífẹ̀ẹ́ yẹn ọ̀ wá nífẹ̀ẹ́ yẹn torí kíní kan àti nítorí pé torí tọ́lọ̀ lọ́bí nífẹ̀ẹ́ rẹ̀ èyí ká wo ara òwúrí dáadáa èyí tó kílẹ̀ ká àwọn sánàlì sallallahu alaihi wasallam tó dákọ̀ láti mọ́sọ̀lì wàlìjàmẹ́ẹ̀lì oòrùn obìnrin oòrùn ọkùnrin tó jẹ́ pé obìnrin wá pè fún rẹ̀ afẹ́fẹ́ obìnrin ló ń pè pé lágbájá wá tẹ́kọ́kùnrin lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ọkùnrin máa ń pè obìnrin ọkùnrin máa ń dọ́gbọ́n bí ó ṣe pè obìnrin alẹ́ ìta ń sọ yìí ọkùnrin tó jẹ́ pé fún obìnrin ló pè é obìnrin táwọn obìnrin tó jẹ́ pé ó ní ipò láwùjọ ni tó ní agbára ipò ń bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n jẹ́ náà ọlọ́pàá wọn kò ní ẹwà ṣe pé nǹkan bẹ́ẹ̀ tó fi fọ́kùnrin wá sí láwọn obìnrin náà rí kó lẹ́wà kó sì nípò irú obìnrin tẹ́wà fi ọ́ pé yíga tó ń rí lẹ́ẹ̀kan ọkọ̀ ọmọ tó rí síbẹ̀ lọ́nà wọn ni kọjá lẹ́ẹ̀kan lára mi ń fọ́n fẹ́ tẹ́lọ́ wá gbogbo náà ní sàgbà nínú náà ní ọ̀kan alákùnrin èmi kẹ̀ ní àpapọ̀lọ̀ ó bá pàmí lọ́pàá ní o mọ gbogbo rẹ lọ èmi bẹ̀rọ náà ọba ìdè sí alẹ́ ìgbogbo bá lè ṣe bẹ́ẹ̀ ọlọ́run ti sàrọ̀ lálẹ́ ìgbé àmà ṣẹgbẹ́ sì náà lérè bẹ́ẹ̀ náà lọkùnrin náà obìnrin náà lè rápà ní iná o tọkùnrin pè é táwọn obìnrin wà ní pé làwọn á báyìí ìwọ náà kọkùnrin pè wọn náà ẹ́ ọkùnrin tó nípò tó lẹ́wà tó ní gbogbo ẹ̀ wà ní ọwá kódà ò lẹ́wà kódà ò náà wọ́n náà ní ní àpapọ̀ ọ̀gá bó pé tẹ́ torí

opposite ní lónìí o bọ́kùnrin ti ń wọ ọkùnrin ẹ́ bẹ́ẹ̀ náà lóbìnrin wá obìnrin wá ọkùnrin ọkùnrin wá obìnrin obìnrin náà wá ọkùnrin lónìí awo ọkùnrin gbà mí pé àkómìnì ti tèmi àwọn àtìfẹ́ nù àtìláwọ̀ àdìjẹ́ náà àtìláfẹ́ gbọ́dọ̀ fi sínú àlẹ́ fẹ́yàmà ètò ìfẹ́lẹ́ rẹ̀ bá àkómìnì ti tèmi báyìí ẹ́ kó ló máa wọn fàyè rẹ̀ abẹ́rẹ́ náà lọ́pọ̀ obìnrin náà máa wò pé áá kò fò yìn lọ́rùn lágbájá kó sì ní wá kó lè pàṣẹ ní ìta àwọn ọrùn kọ́dà ní tó burú lélẹ̀ ní àwọn míì ń ṣe ìsìnà yìí lóko ẹ̀sìn ní ìsìnà èyí bú ní ìsìnà o ìwọ́n fẹ́ tọ́lọ̀ ti sàlẹ̀ òfin ọ̀nà èyí bú pápátá ni èyí bú ní ìsìnà àwọn míì wá fún ìsìnà lóko ẹ̀sìn kọ́dà wọn tó gba promotion wọ́n ti wò ní ìsìnà àwọn ṣíà àwọn tí wọ́n àwọn tí wọ́n tí wọ́n bá lè lè ní ọ̀rọ̀ ìwọ̀n ìwọ̀n ìwọ̀n ìwọ̀n ga lè ní ọmọ ti wòlé ọlọ́run ó wà lọ́rọ̀ àwọn ṣíà wọ́n lè bá lè súnmọ́ obìnrin ẹ́ tó sì ní káwù tàbátà ní káwù tó jẹ́ pé apàdé léèwé ọkùnrin àti obìnrin pàdé ara wọn wọ́n ní àbáàbò ni àǹtíbò ni ẹ̀jẹ̀ ká jọ máa fẹ́ra wa lọ. lónìí ìgbà tí àmì jáde lé o wọ́n ti fẹ́ra wọn lọ wọ́n ti ṣe gbogbo tọkọtaya ń lè àwọn àrí wọ́n wá ní ò pé bá a tó máa ń tí nǹkan tí ní àwọn lórí ẹ̀ ẹ̀sìn burúkú irú àwọn ẹ̀sìn sáré sí nípa ẹ̀sìn lẹ́yìn ọ̀tọ́ dà pé máa ti wọn náà táà ní bíyà bí táwọn sí àdúgbò rẹ̀ wọ́n ní ìbáwá sí ipò tọ́lọ̀ ọ̀bọ̀ fún ìdí ipò tọ́lọ̀ ìdí ipò sẹ́yìn níwájú ọlọ́wọ̀n bá ní. bí bá rí létí pé gbọ́rọ́dú á ipò rẹ̀ dípò àdébọ̀ Muhammad sallallahu alaihi wasallam. ní àwọn abẹ́ta ń bọ́ àwọn ará ẹni tẹ́ pé èmi rẹ̀ nìkan tá ta fi sọ́mọ́tì sí lọ́rùn tó ń kó ojú ọlọ́wọ́ máa ọlọ́wọ́ bá ẹ wá wọ kọ́ ọ́ la àwọn ẹ̀sìn dá wọn lóhùn kọ́dà náà àwọn tó lórí tó lérò láyé àwọn ṣe yà ní tó pé yẹn lérò láyé àwọn ṣe yà ní ojú ilé ìjọba ẹ̀dá fún ọlọ́run ẹ̀sọ́ ọba fi ìdènà lórí ìtàdánwò fún dàpọ̀ túbà lọ́nà ọba tó bá wá túbà náà ọlọ́run bá túbà rẹ̀ àǹfààní ní bẹ́ẹ̀ bá jẹ́ mùsùlùmí alẹ́bí sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹgbẹ́ fi túbà ọlọ́run bá rẹ̀ àtàrí ìgbìmọ̀ ẹ̀dá ìwọ́gbọ́n táǹsọ lónìí wọ́n ní ọkùnrin tí obìnrin pè tó ní wọ́n bá wọn sàfẹ́kọ̀ tó wá lóhun ṣe wọ́n wá gbé ní à àìmọ́ èrè méjì tẹ́ bẹ́yìn ìdúmọ̀ sẹ́rí mú gbogbo iná ń ká láti ẹ̀kan tẹ́ ń ká láti jẹ ẹgbẹ́ tá jẹ lógún ilé méjì lọ́kì gẹ́gẹ́ mẹ́ bá ní sọ fún ọbọ̀ ọlọ́kì eléyìí náà a ní kọ́mọ kọ̀ǹtínú lọ àlejò sọ̀rọ̀ mọ́ àwọn àlejò àti àlejò àti bọ́ọ̀ ti ń gbọ̀ yìí náà tọ́wọ́jọ́ fi jẹ́bì rẹ̀ fún láyíláyíọ̀ ní ṣe bẹ́ẹ̀ mọ́ irú ló tún wá wá sí ọlọ́run tún fìrú rẹ̀ wá kálẹ̀ mọ́ túbátọ́ túbá báyá túbá gbogbo ní bó wá fìrú rẹ̀ wá wọ́n wá kí ni àkàfùlọ̀ ìṣẹ́gbẹ́ láyé ìṣẹ́ mọ́ bó ti túbá lọ mọ́ ọba àlẹ́bẹ̀rẹ̀ àtàhí ìnàdẹ́rù àmọ́ ní àtàbàdà àlẹ́bí ilẹ̀ máa ń bẹ túbá bí ẹ̀ṣẹ̀ bí ìgbà pé kò sẹ́ni yìí kò lẹ́sẹ̀ máa ní àǹfààní wà fún ọ náà تو انا تشيري تبا تشوبا اللهم تبا غيره وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم pín fún ọlọ́run àlékún kí ọlọ́run orí ẹgbẹ́gbẹ́ fún ọlọ́run fún ọba ẹgbẹ́ Muhammad sọ̀rọ̀ àlejò sábà gbà pé ìròyìn méjì lànàbí dákọ̀ báwọn là dákọ̀ حتى لا يعلم شماله ما تنفق يمينه àlẹ́bí ni àtẹnì kan ìbá ìjọkùnrin ìbá ìjọbìnrin tàṣọ́dakọ́ ìṣọ́dakọ́ ó wá ti tààrà kan ó ti tààrà fáfàfá ó wá tààrà náà ó wá pàámọ́ ó ti tààrà ní kọ́ hátàlá yáà lẹ́mọ́ ṣìmáàlùwò mà tó fi kú yẹ̀lẹ̀ kò sí ẹ̀wọ̀n tí máa tí ọ̀tún náà bó ti pàmọ́ ló kò sí ọwọ́ wà mọ́ sọ́ọ̀kù mọ́ sọ́ọ̀kù náà nítorí pamọ́ kò fò àwọn èèyàn máa ìyẹn tó ẹni tó súnmọ́ jù fún ẹ̀dá ó ṣe sàárà ẹni tó súnmọ́ yẹn ò mọ̀ pé ó ṣe sàárà yẹn ìyàwó wa ló súnmọ́ ju ọtí sàárà fún ọtí sàárà bàbá rẹ ló súnmọ́ ju ọtí sàárà fún ọtí sàárà gbogbo ẹgbẹ́ súnmọ́ lẹ́jà ọwọ́ ń ṣe sàárà rẹ pé àwọn ènìyàn púpọ̀ ṣe sàárà àbẹ́yẹn bá máa ń ṣe ní ẹni

nínú tó lè fi rí àǹfààní kò tí ọlọ́ òun ní kọ́ máa ṣe sàárà kọ́ máa ṣe pàmọ́ àwọn tí wọ́n tún ọ̀dì mà àwọn tó tún ọmọ tẹ́wọ́ máa ń ṣe rẹ̀ ẹ̀tọ́ wọn bá fi rí ọlọ́run ọlọ́run fọ́ mi díẹ̀ tó bá di gbé àlè kìámà ọlọ́run òun fún lẹ́kọ̀ọ́ yìí lọ́jọ́ tí wọ́n wá kó jù ó wá rántí ọlọ́run lóò nìkan ní kọ́kọ̀ ó rántí ọlọ́run débi pé ó rántí débi pé gbogbo àwọn tó ti sàtìsẹ́ ní ààrẹ mọ́ wá sí ìlú kàbá yìí àá ah, ah, èmi ló yẹ kí n ti báyìí sí ìgbéra láti jọ yìí àbí wọ́n ṣe wá àtìkù náà ni wá àti wọn gbọ́n kan rẹ̀ pàpàpọ̀tò àìná pàpàpọ̀tò àìná ó sì gbà ó sì gbà ó lójú rẹ̀ láì fún wọn èèyàn gbọ́ wà sí ni àbí ń ka ọlọ́run náà ni àbójútòkó náà ló wá wọ ọlọ́run ló wo rẹ̀ ó ti bẹ́ẹ̀ bá ń da omi ànẹ́bí ni wẹ́ni bẹ́ẹ̀ síbẹ̀ ẹ̀rọ náà bá dọ́kàn rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run pọ́ níbi ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ òun ó fi sábẹ̀ bù tí òun ọ̀nà ọba lọ́jọ́ tí wọ́n abójú tí ò ní rí jọmọ́ mùsùlùmí kọ́nà kó tó alẹ́lẹ́ ìlú èèyàn mọ́tò alẹ́lẹ́ ìwé èèyàn àwọn ọ̀nà tí ẹbí ń délé irú ìsìlámù ináyà lówó tẹwàá láwọn ọ̀nà tí ẹbí ń délé irú ìgbìmọ̀ náà lówó aláwọn ọ̀nà tí ọmọ bá ti wà ọ̀gá lọ jẹ́ ni bàbá lọ jẹ́ ni ọkọ lọ jẹ́ ni lọ jẹ́ ni ṣe láàrin wọn náà

lọ́wọ́ ti tọ́jú ìsìláìlọ́ wíná ọmọ náà ni ọ́ irú ẹni báwọn lè kò wá ní fẹ́kálì ìdámọ̀ tó àlọ́jọ́ rẹ̀ kò ní fẹ́kálì ìdámọ̀ òde mọ́ kó mọ̀ ìjìnlẹ̀ sí ni tó tó tó ń lọ pé iná tó ń wọ́ irú ẹni yẹn tó wá di ìlú àlìkìyà mọ̀ tó wá dé gan náà iná iná ni ò fi fẹ́ tọ́jọ̀ òun ó dé mọ́ ìnira ibi ìlú ọlọ́run wọn sá lọ́rẹ́ o owó ń pè ní àti ẹgbò bí láì ní wọn aláàánú àwọn kan láta kalẹ̀ fún ara yìí ẹlẹ́pọ̀ ọ̀dọ́ kálukùn oníkùn kálukùn ọmọnú ara rẹ̀ tó bá kù sílẹ̀ ẹ̀dúnẹ̀ láì wọn tọ́lọ́wọ́n bá abẹ̀lẹ́ ọba lè fi ọlá pátá fún aládájọ́ láyé ọlọ́run ẹni tá bá rìn tá ló fi délé rírì èèyàn tá máa fi ṣe dáadáa ọlọ́run jálè máa bá rìn èèyàn èèyàn ń bá èèyàn délé rírì èèyàn ẹni tá bá rìn tá délé rí ibú ọlọ́mọdé apàdé láyéláyé èèyàn làwọn èèyàn bá ìlànà sọ́lọ lórí ibú ọlọ́pàá ti rìn àtọ́rọ̀ màlì jẹ́nà ìdú ọjọ́ ìkìyàmá pátá tí ó fíẹ́ dínà àti ọlọ́run aláìlá ìlọ́lọ́ wọ́sọ́lọ́lọ́rù àyànnàbíyìnà muhammadin wà láàrin wà sàhárì wà sàlẹ̀ subhanaka la hawla wa la quwwata illa billah la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh الله